ó máa padà kúkú ọ̀hún ni o wọ́n máa da owó lé ẹ lórí báyìí abọ́gbọ́ wọ́n wọ́n pẹ̀lú lóòótọ́ lóòótọ́ ibi owó lọ lóòótọ́. corporate pictures eléyìí tó lè lálejò sinimá ńlá ni ìkójọwọ́ làkọlé rẹ̀ àrẹ̀mú aṣòro náà ìkújọwọ́ ọ̀ǹdẹ́ǹdẹ́lẹ̀ wọn ni o. ìkújọwọ́ gbọ́rọ̀gọ́dọ̀ bí ogun jẹ́ kánakánajà tó tó ń kúlẹ̀ mi tó fẹ́ baba ọrùn kasa fún kuni kasa baja arẹmu asoro ọ̀nà ìkójọwọ́ lẹ̀ ń gbẹlẹ òfin dala lẹ̀ jẹ́ àgàgàgàgà. ọ̀dẹ́ mu ni ọgbẹ́ wọn ló wà. ọjọ́ kú ẹgbẹ́ òye ó mú kulẹ̀ rù. ojú sùn dẹ́dẹ́ ní o gbọ́dọ̀ rọ. wọ́n rí ìmọ̀lẹ̀ lóye ó jáde. sinimá titun ìkójọwọ́. láìsọ̀rì tó gbóná jẹjẹ. suspense inú ẹ̀ lẹ́jù. ọ̀gá o ni master mama jẹ láéláé. kò wá síbi tó wọ̀ kò síyà tó ti jẹ yẹ fúnra ara mi ni mo fira mi jìyà kí lè rẹ kọ̀ọ̀kan lò. ìrora àtàwọn àti àṣìṣe onídọ̀tí èèyàn àgọ́ dúró tán àmọ́ àti rí lẹ́wù ẹ̀ àdẹ̀rí kò dáa ó ṣeé ṣe káwá dẹ̀ fẹ́ tán gbogbo fọ́mátì tó lè gbé fáwa náà. lẹ́kọ̀ọ́ Ọlátúnjí ti ń pọ́dúsì múmi. eléyìí yakila la lókè lókè. kóde sobayọ fìrò ló di rẹ tiẹ. sábì nọdúnladé adékọlá. an ta la níyọ. kọ́lá jẹyẹmí àwílọ. múlẹ̀ àfọ. Wùmí Ọlátúnjí. ọwọ́ládé àjàsá. gbẹ̀ngàdínà. ìlérí kanimasa. adéwálé alẹ́bí oṣù. dọ́ọ̀nì charge. tolukoka. bọ́wọ́bọ́lá kíntu yàrá tika. kẹ́mi kórede. alájẹbọ́lá ọ̀nà bá ń jọ. kẹ́mi taofik àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. nínú sinimá titun ikú jọ̀wọ́. ikú lọ́wọ́ lè lẹ́yìn o. ó gbóná rìtìrìtì dá jìnnìjìnnì bọ́lẹ̀ ó ti jáde ẹ̀ máa. ọ̀rọ̀ yẹ́ bó come here yesterday na nne na ya be mama ada now me born your picking now woman they get picking na ada. i know oh, èmi ni bàbá ẹ o gbọ́ màmá ayétúndé bàbá ayétúndé. how much you pay for bride price. wo woman yìí ní ní kíní má disturb me. ráyè kí What happened? happen kí oh i'm not happy. wetin dey do i they thinking that uh, uh, mama uh, mama Lily, when she die mm. the matter spoil my life oh gan ah. you know say before when mama dey sick you want they go hospital where they take care of mama mm. mama say make her they pray make him no die say he go leave me as i dey serve am make her they this asete when i tire eh. Mm. She come die you know say my papa too die now mm, papa mm. goji mm, he die I told you. I told you, not be your in-law. You Why they behave like mad person like this? Nada. I'm sorry. No verse. She mm. come promise me, say, if she well come back for hospital, say, she go give me money, make I go buy cow. Even I don't go down, I don't go price uh, malu. Now two times i don't price am now where they dey happy say god will make mama well oh, so that uh, when he come back he will give me money i go feel good. near we go to the party yeah. as mama die like this now everything don die. <laughs> whoa! wo wo wo shut up shut up shut up gbogbo ẹgbẹ́ ẹ̀ pátápátá wọ́n máa jí láàárọ̀ ọmọ wa ṣe fẹ́ ṣe jẹun wọ́n máa wà lọ ni ìwọ dúró síbi òǹdóde mama promise me saying go give me my cow àgó odò ẹran odò ẹran go find cow ìyẹn ni kò máa bá káàkiri wo lọ wá iṣẹ́ kan ṣe go find work do obìnrin gidi ń wáṣẹ́ ṣe ni. Ah! bàbá àdá ogun ló máa pa ẹ Ọlọ́run i swear to god na ogun na him go give you. ogun. yes okudili wan marry me before i know how much wey dem dey pay bride price for my place. I ah, no ah, marry am. Come marry this yeye Yoruba person. You come dey talk rubbish. Ah, o ń ṣépè fún mi. Eh, it is not the yeye Yoruba. Wọ́n lọ apá ayé ẹ jẹ. Eh, eh mi ní jèrè ẹ. Mi ní jèrè ẹ. Ṣé mo ti ẹ̀ jèrè ẹ tẹ́lẹ̀? Na you bí o ní jèrè. Eh. sabi alarm. kí ló what is it madam we are, we are sleeping. ẹ wá gbọ́ làbálẹ̀ o information o. ọ̀gbìn lè bẹ́ẹ̀ ni o wá. lálẹ́dì new lálẹ́dì ń bọ̀ lọ́la ó sì ní tó ń bá èdè tìlù tí fọ́nìkà ìfi pàdé òun kẹ́ ẹ gbó sínú aṣọ yín tó bá rẹwà dáadáa kẹ́ ẹ wá gbọ́ o gbogbo kọ́ńpọ̀ǹdì ẹ gbọ́dọ̀ túnṣe kó mọ tẹ́nítẹ́ní ẹ gbọ́ àbẹ́ẹ̀ dáhùn ẹ gbọ́ àbẹ́ẹ̀ dáhùn. Ìbàdàn ibadan what wetin they talk make you talk him again make we hear i no dey hear am well. Ah. say Nala. he say na him be landlord. Ah. n eh, tí wọ́n sọ ni pé nǹkan tẹ́ two sọ yẹn ẹ tún sọ fóun fún ìyàwó mi kóun lè gbọ́ àyèbí say na him get house. Uh-huh. Mm kìíní sọ̀rọ̀ yìí ni nígbà tí pé kétí àpò ebe yìí gbọ́n tí mò ń wí àbí yorùbá kọ́lẹ̀ fi ń bá mi sọ̀rọ̀ ẹ fọ̀ sí wọn bẹ́ẹ̀ ṣe ń pọ̀ sí wọn lára fọ̀ sí wọn létí be alright. Ami o. She no talk say you be alright. She talk say uh, I, I, I, I should tell you everything. Eh, eh, na titi wey dey. Because I dey hear I say eh, na you be alright. Ẹni sùn. Báwo yẹ bábà yẹ kiri? Sùúrù. Ẹni sùn tẹ́bà tẹ̀lé abẹ́ fún wa ní mẹ́sẹ̀gì náà ẹ farabalẹ̀ sọ ni. Àbí. Ah. Ṣé ẹ ti gbọ́ tí mo sọ báyìí? A ti gbọ́. Ó kù sí ní lọ́wọ́. Ẹ jẹ́ wọ́n gbọ́n tá a wí. Ìbílẹ̀ tí bọ̀ wọ́n pọ̀ ní Ìbàdàn. Eh, ó ṣe lẹ́nu o. Rabia. ọkọ ẹ. Rabia. ọkọ ẹ. jọ nítorí Ọlọ́run níbo ló ti gbọ́ information. ṣé wàá ẹsẹ̀ ìyàwó rẹ lónìí kó tó dára ẹ bá wọn pé olórí agbẹ́dẹ̀gbẹ̀yọ ni mí hmm. kò sí ti ń lọ tá a mọ̀ náà wò ńgbà ìyá gan ta ni pàṣẹ gbogbo ẹ̀ fún ẹ wá ni bàbá ti rí àásọ ntàbárí àìsọ kan sá olúwa là ń bẹ̀ lọ́ọ̀dù ń bọ̀ lọ́la àti fún òun child dis woman life don't spoil o wetin im dey talk. Eh, she dey talk say new landlord she dey come tomorrow. new landlord. ẹ eh, a máa dance fi pàdé ẹ. how we go come how we go do now we go dey pay money be that o. Eh, yes na. shebi landlord don die na. ah eh, another landlord dey come. i never see one family wey be that mama uh, family from i go come say who go to pay again work for me we no go pay o. Eh. huh? Eh? we no go pay no problem. má bínú. what's that. ẹ má bínú. ẹ kí ló dé. ẹ ẹ sáà rí ta dúró sí ibi ìwé. of course i saw you. a sáà rí i pé wọ́n kọ àwọn kankan a ti ń kà á mọ kálíkì náà ń kà á. Mm-hmm. Ah. it paper not bébà má fọ ọyọ pé. ẹ kì í ṣe pé kì í ṣe pé mi ò lè kà á. okay. Mm àmọ́ ah, bí mo ti ń wo gbogbo rẹ̀ kọ́ jápọ̀ lójú mi ni èmi gan mi torí mo ṣáà gbogbo nǹkan tí mi ò rí mo rí màmá kò fo sí. bẹ́ẹ̀ni ah! bẹ́ẹ̀ni oh òun ló wà lọ́wọ́ sàlẹ̀ ohun tí Awólọ́wọ̀ sọ kó tó kú nìyẹn o ó ní education is very very important in human life. Oh, yeah okay anyway um, uh, notice notice notice. This is to satisfy the old tenant from the stable of Mamako Fusi. The Fosse. That the general meeting will be holding on Monday, 29th of October, 2019. Uh, níbo ló ń lọ Monday? Same. Yeah. Monday timboy. ń bọ̀ yìí. Mm-hmm. Mi ń lọ ibi kankan mú wa nílé. Ó ní kẹ́ ẹ dúró meeting. Ohun tó ń tà láti sọ fún yín ah, wa ṣe meeting àmọ́ ó fẹ́ bá gbogbo wa ṣe meeting. Má rò mí lẹ́jọ́, ó fẹ́ bá yín meeting, ẹ lọ kàwé kẹ try kẹ ní education try kẹ kàwé ẹ lọ sukú àgbà kẹ kàn nanu sá. àbá tíṣà sẹ́yìn lẹ́mọ̀ báwọn ọmọ wa sẹ́yìn lẹ́mọ̀ báwọn ọmọ wa torí gbogbo ẹ gbogbo ẹ náà mọ̀ sọ education education ọmọ wa wọ́n fẹ́ẹ́ bí wọ́n ọgọ́dún mẹ́rin nìyẹn fi ń kàwé ni. kí ló ṣe yín ewu lẹ́jọ́ ṣe ń bí. àwọn ajẹ́ kí ká ajẹ́ jí ń kà. ẹyin lèyìn ó fi kí wa. ọgọ ó bàjẹ́ gan o kọ́ báwọn àgbàlagbà tó tó ẹ̀gbọ́n rẹ lórí dúró kọ́ mọ́ lè kí wọn pé ẹkú lé abẹ́kú rọ̀lẹ́ abẹ́kalẹ́ o ó ń béèrè nonsense lọ́wọ́ wa. mama kò fo mama kò fo. kókó ìpàdé yìí mo mí ni wípé rísìn ìpàdé yìí gangan ni wípé mo fẹ́ ká ṣe introduction. first of all. Mm. ká ṣe introduction ara ria ká mọ ara ya kí n mọ̀ mí kémi náà mọ̀ yín. ní ibi kí mo ti mí bọ̀ ní London madam ko gangan ni àwọn ènìyàn máa ń pè mí àwọn máa pè mí ní madam ko ìgbìyàn wá rí wípé mẹ́fẹ̀ẹ́ rubbish wípé ara mi fẹ́ nonsense mẹ́ẹ̀gbà rubbish rárá rárá bó tilẹ̀ wù kó kéré mọ́ ẹsẹ̀ ni kò máa ń fi rubbish lọ mí ìgbẹ́ ẹ̀nà wá sọ mí di màmá kòfòṣì. madam kò kòfòṣì. bẹ́ẹ̀ni hmm? kòfòṣì. àmàbíà. wetin be meaning. n ṣe ẹ bá e say na im name na uh, im pikin name na kofo she na oshi. ìyẹn ìran rẹ ló lò sí lùkúlùkù la gbé ọ lọ ṣàmùṣàmù la yọjú rẹ jẹ ọgbọ̀n mọ̀ ọkọ̀ wí nìsan ni mi mẹ́fẹ̀ẹ́ nonsense mi mẹ́fẹ̀ẹ́ rubbish nínú ilé mi lọ ti a máa sọ rubbish lé lórí. no be you talk am now say you be mama kofo and you be na oshi. ẹ kí n bá yín mẹ́fọ oṣì yé ni wá fi kó bá kàn tiẹ̀ gbéde sógbèké ni lọ́sẹ̀ mi kìlọ̀. na kofo you na oshi you don finish ó ti yé mi bẹ́ẹ̀ ni ó ti yé mi mo mọ̀ yín ara yẹn ìrẹ́kìrán kọ́ ti á nìyé ni ó ti yé mi mo ti mọ̀ mo ṣe má ṣe gbogbo ìyá obìnrin tó tẹ̀sí ẹsẹ̀ gbogbo ẹ̀ wà nínú gbogbo àwọn kan now now ibi kí ọ̀rọ̀ ìdé mo fẹ́ mọ gbogbo rin mo fẹ́ mọ occupation rin mo fẹ́ mọ iṣẹ́ kí mi ṣe mo fẹ́ mọ orúkọ rin mo fẹ́ mọ iye èèyàn kí n jọ mi gbé nu ilé. orúkọ tèmi ni Rafiatu. noted. ìyá ànàfisà ẹkùn aya ọkọ ẹ ṣé lọ́kọ ni ṣé ọkọ rẹ̀ lórúkọ kọ fi mí pè ní ẹ. ẹ mi náà wà ń bì èmi ni sif <clears throat> Alaji sif sif sif sif Alaji mukaila iṣẹ́ ọ̀fẹ́ ò yá olówó ṣe tiẹ̀ tó ti lọ alias kànàkànà ìjà tó ń tòwú òfin kìjà mọ́nu tẹ́rùtẹ́rù. auxiliary tó wà nínú orúkọ rẹ̀ èjì èmi auxiliary tó wà nínú orúkọ rẹ̀ number three. all. in na uh, mechanic uh, na driver. Hmm. ma? I'm na beatrice njoku And na mama Adama. adamma ìyàwó uh, generator emeka na my brother and uh, uh, this one na my sister. This one, Papa died for Boko Haram. Now still my sister picking. Now go there, Mama. Now and go there. our auntie, we seniors. Now go there. They come visit me. Egbele. Ah, monkey me, monkey me. Ìgbìmọ̀ tí kọ́kọ́ dé ni mo ti ṣe introduction àti kí adìyà. Kọ́ back sọ̀rọ̀ kan ẹ̀kọ́ sọ̀rọ̀ go straight to the point. Monkey mi ní kì í, monkey mi ní kì í òṣì, monkey mi ní kì í ẹ̀yin náà fẹsẹ̀ dìde ẹ ti fi yọ dìde ju. driver ẹ tó wọn wọ driver driver eh? driver when you dey talk your own ah. baba ada no put mouth. ẹ sọ fún ẹ jẹ́ jẹ́ wọ́n mọ̀ kí wàá ìdílé ń jẹ. yusuf tọkọ. orúkọ tèmi ni wáídì bàbá ayétúndé tí ìyàwó mi ń pè ní adaoma mo eh, tí ò gbọ́lága adé gangan ẹ lè fi sorúkọ. wetin dey worry your brain no be you born ata why you dey call am um, ayatunde eh, wetin be ah. ayatunde na ah, baba adamma. yorùbá lè mi. àyìn ah. wo lomi ṣe jẹnẹrétọ̀ nínú kọ́ńpáàndì wáìdì àbíkọ́ ọkọ rẹ jẹ́ mẹ́fẹ̀ẹ́ rí jẹnẹrétọ̀ nínú pàǹdùkú ní gbogbo kọ́ńpáàndì mi mọ́ mẹ́fẹ̀ẹ́ bacteria. may you wait the mama gangan wey get dis house na here we take do im funeral you na erudition why you go come talk say my husband even the person wey get house when he sick him dey repair generator you no talk. bí mo ṣe mi sọ lọ bẹ́ẹ̀ ni mo fẹ́ sọ gbogbo èèyàn rules and regulation kí mo fẹ́ nínú ilé àwọn ní nàìjíríà àwọn ọdọọdún náà ìsanwó mẹ́fẹ̀ẹ́ rú ẹ̀ torí mo fẹ́ láti inú àwọn ilé tí kẹ̀sọ́ lóde charity begins at home lolóyìnbó wí mo dẹ̀ fẹ́ kí gbogbo ẹ̀ bẹ̀rẹ̀ láti bẹ́ẹ̀ torí mo sì á di president nàìjíríà kí mi wò ni Mm, bẹ́ẹ̀ ni oṣooṣù ni mo fẹ́ àgbowó lé mi ah. ìyá sanwó ìṣọ́ránsì ah. ìyá máa sanwó omi bẹ́ẹ̀ ni ìyá máa sanwó iná. and na you talk say make my mother make him carry generator make him comot na go go purchase polish your yàrá bẹ́ẹ̀ which kind of order be that one. ìyẹn gbogbo bí mo ṣe fẹ́ ni mo ti sọ fún yín yẹn àtàwọn student náà ìyẹn ṣe ah. gbogbo ìyẹn student ń jaṣẹ́ yìí máa kúrò nínú ilé. what's the matter. Mm. <coughs> ìwà ṣàkàn fún bàbá tíṣà kejì. no no no no i don't have time to sit down why why are you calling me. kò sí ọkọ wá sí meeting. today is monday i'm a busy man ṣe ẹ fi ìpinnu kọ̀lẹ́mọ̀ fáwọn monday jókòó bá àwọn eléyìí ṣe jókòó ni ẹ it can't possible. àwa ti rò pé síkì ni òjẹ bọ́ọ̀lù ẹ̀kọ́ bí wọ́n fún yín lómi ni òjẹ lè wá sí mítìn ni. àwọn òkú ẹ ni wọ́n síkì lọ́yọ̀ọ́. èmi yes kò ní yẹ yín. ká dáa fún yín. can you imagine. ó yẹ kí n ní sùúrù fúnra ní nà ẹ kébà kan tẹ ní sùúrù ìmọ̀ yẹn àgbàlagbà ní òre. ẹ ṣe gbọ́ àwọn ò lè mọ ó ti ẹ̀dá abẹ́sẹ̀ mọ̀ pàgbàlagbà ń wèrè. méye má di mi àgbàlagbà ní èrè. ṣé ń gbẹ́ran kò yìí ok ok àtàgbàlagbà ní wèrè o àtàgbàlagbà sí èrè o ìyẹn ò kàn yín mi today is Monday and have important thing to do mo ń lọ ibiṣẹ́ náà mo ní lẹ́jọ́ máa ká ọmọ sẹ́ tí ẹ bẹ́ ní mi tì bá wà ẹ cut put it in black and white ẹ fi sí under ilẹ̀kùn mi tí mo bá dé má rí má dẹ̀ ká then I will get back to you. What do you mean? Eh, eh. Get out! Get out! Get out of my places! Get out! Get out! Professor! Professor! Professor! Professor! Professor! Professor! wa jọ pé bọ̀ i get a. Uh, bàbá ti sà. yes. bàbá ti sà. ẹ pẹ̀lẹ́ o. ẹ ṣáà ń lẹ̀. àwọn ni ẹ. torí òsì lè dàrú àbí kí pẹ̀lú adúrú tòun tẹ́. orí òun dàrú fún wèé mo ń study ní àmì study room. ẹ sọdí. yes. ṣé gbogbo ìwé náà lẹ sọ di tàn. Ah. ẹ fi ìwé lẹ̀ fáwọn tí ń kà á. kí ló dé. ẹ bẹ́ẹ̀ ti kàwé ẹ ti graduate. Ah. màmá yìí kí ló ń ṣe yín náà ṣé wọ́n sọ pé ìwé lópin ni. Mm. ìwé olópin ẹni tó jẹ́ professor wa gan wọ́n sì ń kàwé nísìnyí professor Wọlé Ṣóyínká mm. ìwé tí wọ́n ń ka yìí ni ó jẹ́ kí wọ́n ráyè lọ sílé bábà. Eh. yà i'm busy with books. Eh, ẹ mọ̀ pẹ̀lẹ́ o. kí lẹ fẹ́ the need. àmọ́ ẹ mísì gan ẹ mísì gan lónìí o. àní ẹ fìwé lẹ̀ ná. Ah, ah, ah. kí ló dé. bá a bá yín sọ̀rọ̀ ni ẹ sì fìwé lẹ̀. look look talk to me mo study lọ́wọ́ ni gbogbo tẹ́ bá sọ mo gbọ́. abẹ́ gbọ́ ojúlọ̀rọ̀ wà. ẹ bẹ ojúlọ̀rọ̀ wà. what's your problem. Mm náà náà náà náà fi pè tẹ tẹ kan wá pàdé tẹ kan lọ bẹ́ẹ̀ tẹ tẹ dá sí nǹkan kan ẹ gbórí ẹ gbórí ọ̀rọ̀ ẹ gbọ́dì rẹ̀. when i was busy láàárọ̀ kùtùkùtù monday kí n máa dúró fún meeting meeting wẹrẹ wo aṣọ dọ́ọ̀kì ni mo wà ní. torí pé ìdúró náà ló jẹ́ káwa wá jábọ̀ fún. please talk. a kulẹ̀ tọ bẹ́ẹ̀ wí á tọ́ kì. okay i'm listening. ẹ̀ẹ́n abẹ́gbọ̀ new landlord. òfin tó gbé wá ní èsì ó kọjá bẹ́ẹ̀ àkọ́kọ́ náà ó ní ẹ̀kọ́ ìyá yìí bò mm-hmm. bàbá adá níbi títí ń ṣe jẹnẹrétọ̀ ọ̀hún Mm. kó mọ̀ jẹun orí ń bẹ̀ mọ́ láyé àti láyé kọ́ lọ gba ṣọ́ọ̀bù. ó bẹ̀ta ó bẹ̀ta. yá ẹ̀yin náà fara mọ́. ah ilé gbígbé ni bíbá yìí kò kí ń ṣe industrial places ó yẹ kó lọ gba ṣọ́ọ̀bù tó bá bá ti jẹ́rẹ́ tó bá a máa tẹ̀sẹ̀ kírrrr àti wọ́n máa why why disturbing others. Mm. yes. Ah. a sọ pé yòó da àmọ́ ẹlẹ́ẹ̀kejì tí ó wá jẹ́ kankan báyìí pé wọ́n ní owó ilé tá a máa san à ní san ní ọdọọdún mọ́ come again. owó tá mhm. à ń wọn là ní san lọ́dọọdún oṣooṣù láàmú san. àwìn lọ́dọ̀ à sí London náà níbo ló ti ní gbogbo òfin yẹn. London ló sì ti wá. no no no no no no this is Nigeria not London not South America láwa ni kò ní possible it can possible. èyí tẹ́ ẹ̀ ṣe ló yẹ ẹ dúró ṣe èyí tẹ́ ẹ fẹ́ torí yín fẹ́ bọ́lẹ̀ lọ́rùn yín sí eh? tó yẹ kẹ́ ẹ jà fitafita fún wa èyí tẹ́ ẹ mọ òfin tẹ́ ẹ mọ gbogbo nǹkan tó yẹ kẹ́ ẹ dúró eh, ẹ dúró ibi tó yẹ kẹ́ ẹ ti sọ ẹ sọ sẹ́mi lọ́ọ̀yà ọmọ sẹ́yìn. don't worry I will see my lawyer. Oh. I will see my lawyer ló máa pàdé ẹ̀kọ́. ṣé lọ́ọ̀yà ó pa ni don't worry ẹ̀yin o illiterate lẹ́yìn ẹ mo fin i know my right. kò burú mo ti gbọ́ kò sí wàhálà. ẹ ṣàfihàn ọkàn mẹ oyún ìgbà mélòó ló kù tówó oṣù yìí fi di. kí ni ti yín pẹ̀lú yẹn ẹ̀yin lè bá mi sọ́ni yeah i know the time to pay. ọ̀dà tọ̀ mo rí iná àmọ́ oṣooṣù ló kàn báyìí kì í sọ lọ́dọ̀. no no no no oṣooṣù kọ́ ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ni ẹ̀ amẹ́ríkà làwà yìí àwọn ni àwọn ilé tẹ fọ́kì lè tẹ tá bá gbé sínú lé wọn gbọ́dọ̀ wọn kalẹ̀kùn just come gbẹgbẹgbẹgbẹgbẹ gbọ́n tó ṣẹlẹ̀ nú mítìn nonsense àbí ètò ẹ̀sọ̀rọ̀ àwọn yẹbi ayé. ọ̀rọ̀ yẹ bó mi ọ̀ màmá kò fọ́ọ̀ṣì kò wá lè mọ́ bí èwo logun bó ṣùbọ́tọ̀ nínú ilé mi olówó ìṣọ́láwó àṣírí ẹ̀ lóbo. Oya, oya, pile, one it one it here. Flizzy, oya, oya, gunman. Call me Joshua. get above my brain. I love the way you roll and move. Girl, I love the way you shake and move. See, I love the way Mama, kí ló ṣẹlẹ̀ tẹ́ fi wọlé bẹ́ẹ̀ àbí kí ló ṣẹlẹ̀. jèsì mọ̀mọ́ rẹ. jèsì màmá ẹ̀ a ní kí lẹ fẹ́. rí i pé ìwà òkè because kí n bá wà òkè ìní máa fi ariwo títí ń disturb yẹn vicinity. èso gbalẹ̀ fún yín. tó gbalẹ̀ wò fún wa àwa la gbalẹ̀ fún ara aṣọ́nà àjẹwọlé ni. ẹ kò wọnú lé wọn pariwo lé wa ló ń ṣàsanwó lé fún yín ni. yèsò ra tẹlifíṣàn fún yín boyfriend mi ló rà. Eh? Ah. Ah. Ah. yẹ̀sọ́ ṣe ṣí àkóyìn irú nọ́ọ̀sẹ̀sì wọlé lẹ́yìn náà kí ni mo gbé lẹ́yìn náà màmá kí ló dé ṣàfihàn ilé wọlé yẹn list kí mo rí ọyìn student ló wà nù lé yìí wọ́n sọ fún mi wí aṣẹ́wó ló wà nù lé yìí. aṣẹ́wó bíi ti báwo màmá. elébùlù ni o rè. màmá ẹ stop ẹ ẹ pọ́nra yín lẹ respect ara yín elébùlù ni wọn. ẹ má lòrú láńgbèjì fún wa kí lẹ mí ṣé torí pé agbalẹ̀ ń yín wá ní problem ṣọ́lá jẹ́wọ́ lé ni. ẹ respect ara yín o ẹ respect òdèjì yín o màá wọ yín àìṣe máa pè wọ́n láṣẹ́wó for what. kí ni gbogbo eléyìí màmá eh. ṣé yà sanwó lé fún yín ni wọ́n dé embarrass wa eh, shut up kí ló ṣe lè shut up. Ah. ó ti ń bẹ́ẹ̀ elébùdó ni. ẹ̀jẹ̀ kẹsẹ̀ lẹ́sẹ̀ wá ń gbẹ wá ń insult wa mọ́nú ilé wa. ọmọ insult ni. kí n bá dán gbogbo orú kí n dánwò ó ní London níbi kémi ti wá cops náà máa pè ìlú ìbò wo ni ṣé ìnìkan lè máa kọ́kọ́ lọ UK ní kí ló dé gan-an. torí bẹ́ẹ̀ gangan nìyẹn ìrànrin ṣe lọ London kí n lọ sí ẹni bí ẹ. irú àwọn wo torí bẹ́ẹ̀ ni ṣe mi ṣaṣẹ́wó káàkiri nílùú nàìjíríà in the life you know aṣẹ́wó ni èrè o ti bóra elébòrò ó ra ayé ẹ ó ra ayé ẹ lóde wọ́ wèé kọ́nà ọ̀rẹ́ ọ̀hún olùfimi kọ̀wé ní school look at your nails ọ̀hún olùfimi kọ̀wé ní sùkú yá. màmá báwo ni gbogbo ilé ìṣe kàn yín kí ló ṣẹlẹ̀ náà. because mo fẹ́ tún ayé ní ṣe mo dẹ̀ rí pé ayé ní ní tu ẹ tún ayé ọmọ tẹ mú dání ṣe kí ni ti wá pẹ̀lú ti. ti bóra wo o ti bóra. kí ló kọ́ yín pẹ̀lú ẹ̀. sọ́bùra ṣé wọ́n náà bóra wo ti bóra yọ wẹ́sẹ̀ ó ní láti wà responsible wàá wọṣọ ká bo gbogbo ààrẹ wo sórí orí sẹkẹtìrì mi dé orí ọ ẹ ṣe kan ní gbogbo rádàrá kọ́ wà láàrin ìsìn lára rẹ̀ ṣùgbọ́n ó bo gbogbo ara rẹ̀ ni kọ́sí orí ní pé torí bẹ́ẹ̀ ni ṣe rí bí ṣe rí o ti bóra ìwọ náà ti bóra o ti bóra aṣẹ́ òní rèé lébùlò ní rèé hey cops on fire ni o. cops Nigeria amarogo. fire mẹ́fì aṣẹ́wó ẹ̀s wojú mi mẹ́fì aṣẹ́wó nínú ilé mi. mẹ́fẹ̀. ẹ̀s kọ́ ní english. I don't want prostitute. ẹ má bínú ṣe ẹ má wà lọ kí lẹ wá fẹ́ gangan náà. mo fẹ́ pe cups sí ní rubbish ni mi ṣe nínú ilé àti ṣẹ́yìn. ṣájàlè ni àbí kí ni. cups ni wàá pèsè. cups ni nàìjíríà nínú ilé nínú apartment wa ẹ wá lọ́wọ́ pariwo lé wa lórí iṣẹ́ àsanwó lé fún yín ni. kọ lẹ́tà kò kọ note kò kọ pé cups kò hàn. fáyà ni hàn ṣé mi rè máa má tó fèsì. Hmm. búra. Ah. ẹ rántí lóògùn yín o aṣẹ́wó ni rè. ewu owó jọ ẹ. aṣẹ́wó. ẹ wọ́n ti lò bó. aṣẹ́wó ni rè. ẹ ṣe àti bọ́. ṣé yẹn ìbora bẹ́ẹ̀. bora bora. ó bora bẹ́ẹ̀. bora bora ni. o ti ń bá yín lọ. ẹ ṣe ó dàbọ̀ ẹ kí wọ́n lẹ́yìn. màmá kò kò ṣe. o bora. ẹ ṣe. yẹn náà bora. wọ́n ẹ lọ ra cream. ṣé lè kú jọ. kí ló ṣe tí màmá yìí ṣe bí wèrè bá ṣéwù nìkan ló máa kọ́kọ́ lọ London ni. àtúndé fi òní wọn ní ilé wa kí ni wàá fẹ́ ṣe fọwọ́ rọ̀ la. mo mi gbọ́ yín. ẹ. mo mi yín. wo ọ̀rọ̀ tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó wá important ni o ọ̀rọ̀ tí mo lálà tí mo dídì lálà sí ni o torí mo bẹ́ẹ̀ sọ̀rọ̀ sí ṣe ló ń tẹ̀ fóònù wo ṣé orí ilé adi ẹ mo fẹ́ kílẹ̀ adi mo fẹ́ mú wa sọ́dọ̀ ẹ kó máa gbé lọ́dọ̀ ẹ kó wà ń bíbá kó wá dúró tì ẹ̀ ń bí kó lè máa ràn ẹ lọ́wọ́. Ah, ilé adi ọmọ ní kọ́sítọ́bọ̀ nù mẹ́fẹ̀ẹ́ ń kàn mí ẹ̀ ti ara mi àgbàkọ́ náà ti ṣe gbogbo iye kó ṣe fún mi kí mo ti di láńlẹ́dì ilé mi fẹ́ inconvenient mọ́. ayélujáde yàrá kiri ráìsì kó kiri ráìsì kó ta ráìsì rè mi ò gbé jáde lórí kó ta ráìsì rè láyéláyé kí ló fẹ́ fi ráìsì títà ṣe kí ni yàrá yìí fẹ́ fi ráìsì títà ṣe. ṣé ni mo rò yín mi ṣe ń tẹ lọ ẹ tẹ lọ ni. ó lè bá wò ìyáàdì òkè jalè o ọlọ́run má jẹ ẹ ẹlẹ́dàá má jẹ kó ń jalè kó mọ́lẹ̀ mọ́lẹ̀ oníwà àti tiẹ̀ o àmọ́ kò ṣòlè kò jalè èyí ń mo rí rí ẹ̀yìn àtìgbà kí mo ti di láńlọ́ọ̀dù lé yìí kọ́lọ́run ti fi ilé ìjogún fún mi ni mo ti mẹ́fẹ̀ẹ́ problem kankan fara mi bó tilẹ̀ òkú kéré mọ́ ngo má ti afún mi ní wàhálà mẹ́fẹ̀ẹ́. ìsókù mímọ̀ tí mi yàn lójú ni. àti sílífà kí ó ṣe yín kó ṣe àti sílífà. mi mọ ó ṣàlàyé fún mi débẹ̀ pé ipò lọ gba abẹ́rẹ́ wọ́n sọ fún mi débẹ̀ tèmi bá wà mọ̀ kó gba abẹ́rẹ́ ni èmi gbà pọ̀ ní lágbèjì lọ báyìí ṣé tí ilé àdí ó máa dé bíi mamúlẹ̀ àdí wá bíi. ọ̀ràn ọ̀bẹ o kí máa ṣe sọ̀rọ̀ níbẹ̀ èyí sì máa pè sí. ó ṣe ah. ó ṣe tí ẹ lóde ní ìbàjẹ́. àǹtí sílífà àǹtí sílífà àti mi gbọ́ mi bẹ́ẹ̀ ni mi mẹ́fẹ̀ẹ́ inconfinite. mo mọ̀ pé kò fọ́ lóúnjẹ. wọ́n ti ṣẹ́jú orúkọ ẹ̀ sí nọ́nsẹ́ǹsì ìyẹn ó dáa àwọn oníbò sọ pé tó bá pè nọ́nsẹ́ǹsì ṣebí kan tó dà lóúnjẹ bẹ́ẹ̀. ah aziliba kí a ṣe sọ̀rọ̀ níbẹ̀. ó ṣe ó ṣe adàfo ṣòro ìjọba ni kí n mú wọn mo ní àdúrà. bí abiomi rè mo fẹ́ lọ lọ́ta ni. mo fẹ́ lọ lọ́ta gánjì lọ. omi la. lọ ata mo fẹ́ lọ lọ́ta. omi la lọ ata nínú ẹ̀rọ kó ní typhoid àti bacteria. ṣé o mọ̀ wípé ó yẹ kó o ní blender. èwo ní jẹ́ bládà. èyí sẹ́ni kankan kò bí sọ̀rọ̀ bládà níbẹ̀ ó yẹ kó o ní bládà ó yẹ kó o ní blender àìní blender ló jẹ́ kẹ́ ní problem nílùú nàìjíríà ni yes ìlú kẹ́mi ti wá ní London kí mo ti wá everybody bẹ́ẹ̀ ló ní blender nínú yàrá rẹ̀ London kéèyàn bá dẹ̀ ní blender nínú yàrá rẹ̀ ó máa ní bacteria ni ṣé o mọ̀ ni. ìpè kí ni pọ̀ mọ́ ní bacteria. ẹ dákun jàre ṣe ń fi àṣẹ ń lọ lọ́ta lẹ́nu ẹ̀rọ ni nígbà tí dé ti dé nísìn ṣe rí bacteria lára abẹ́ rí tàpá ó ti síkì tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ní ẹ síkì ó ní bí tó tóbi ju bó ṣe yẹ kó tóbi lọ ni. èmi tóbi ṣé mo tóbi tó yàbí mo tó síkírà bọ́ndì kú tí ń bẹ̀rẹ̀ bẹ̀yìn. Ah! tẹ́lẹ̀ mu. sori nǹkan tí mo sọ fún ẹ báyẹn mo ti sọ fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti bí ọjọ́ tó ti pẹ́ wípé ó ti tóbi jù kó bá dáyẹ̀tì ara ẹ ó ti jẹun jù fruit ló yẹ kó máa jẹ láti ibi tí kéèmí ti wá láti London. ẹ bu ẹ fọ̀rọ̀ brọdà ṣe brọdà tí ì ṣe pélé gan-an ó pọ̀ ọwọ́ ni ìbá fi lọ mo lọ́lọ́ta ńlé. ọlọ́ta. orúkọ rẹ̀ mi ni ọwọ́ ni mo fi lọ atọ lọta máa ń dùn ọ̀rọ̀ téèyàn bá fọ lọ́rọ̀ ó máa ń dùn yàtọ̀ fún tẹnu ẹ̀rọ. o ti sínkì. ta ni. yé ni gangan ló fún ọ ní bacteria àti typhoid kó wà lára rẹ o máa ní malaria. ta ni gangan. síbẹ̀ nísìnyí lára gbogbo àwọn nǹkan tí mo gbúdọ̀ sọ fún wọn nínú ilé yìí wọ́n gbúdọ̀ ní blender wá wá wá wá ìyá lọ sí kó o bá kọ̀tínú bó ṣe mí ṣe nínú ilé mélòó jẹ́ kó o wá ní bacteria mọ́ mi lára ó máa ní bacteria ó lè máa kọ́nà gbogbo ara inú ilé bacteria lè fò wá sínú ilé mi àbí tẹ́fọ̀n kò kò wá sínú ilé mi mi ò lè fẹ́. ara ń bọ̀ ọ̀rọ̀ eégún alárè. All right. ṣẹlẹ̀ èyí <coughs> ṣe kan yín mo fẹ́ kan mú ọ wá àmọ́ torí pàǹtí sílífà wọn ì gbọ́ràn dáadáa ni mo sọ fún ọ sọ fún ọ ẹ gbọ́ ah, ọdẹ tí mo wá bẹ́ẹ̀ nìyẹn. ilé ìṣe kókó ilé ẹ ti ṣe ẹ ti ṣe sọfọ bí ẹ lọ yẹn wọn lọ dáadáa ẹ mọ sọfọ ẹ yé mi lè jẹ eré mi jẹ ọmọ wọn wọn mọ sọfọ conjunction rẹ come to co-executive kan ní èrè jẹ kó ládùn ẹ bá ti pè sórí fóònù tọ̀dọ̀ mi fóònù rẹ bá pè yẹn tọ̀dọ̀ mi èmi gbọ́ loud and clear lèmi máa ń lò máa pè ọ náà mí ní pé ọ ikọ̀ wá bèè ẹ̀sùn wàhálà ṣe ó rí lékì mo wà á ní ilé ọláre láńlọ́ọ̀dù ní mere mẹ́fẹ̀ẹ́ wàhálà ó ti mọ̀ mí mẹ́fẹ̀ẹ́ rubbish mẹ́fẹ̀ẹ́ nonsense tó bẹ́ẹ̀ mẹ́fẹ̀ẹ́ mẹ́fẹ̀ẹ́ family problem gan mẹ́fẹ̀ẹ́ hmm. fẹ́ interference ah, bẹ́ẹ̀ni mẹ́fẹ̀ẹ́ inconvenience ah, ìgbà kan ti rí sílẹ̀ tí mo débẹ̀ eh. ẹ̀ ká máa bá lọ eh, eh. ṣùgbọ́n kọ́kọ́ ọmọ rẹ bọ́ṣọ́ dídí náà yìí má ṣe àti sọfọ kí n kọ ọmọ bọṣọ àti sọfọ kí n má ṣe tìbí kí n má lọ síwájú àti inconvenience àti surveillance dídí náà yìí má ṣe èmi rè òde bẹ́ẹ̀ náà n gbọ́dọ̀ jẹ́ntu kí n bá ti ṣẹnu mi ráì ó ti tán àtọ́jú rẹ̀ níbi. <laughs> irọ́ kò jọ o nígbà tá à ń bọ̀ mú dídí lọ kàtàǹgbà ni tí mo lọ mú tó máa ṣe àti báàgì àti gbogbo ẹ̀ tí mo lọ ṣàtọ́ni pé ó ń bọ̀ ní small london oh, small london ni mo pè fún o. àmúṣọkọrin yẹn bí mo ṣe débẹ̀ ọ̀n gbìyànjú àti kí n mọ̀ sọ́fọ̀ èmi o Táyọ̀ o Ìjẹ̀bú o kí n ṣe kiri ọwọ́ mi kí n kí ọwọ́ ọmọ mi kí n bú kàbàṣọ ẹ tó tó ní ó sì fọkọ kò sí oúnjẹ tó kì í ṣe ó sì fọkọ náà. ayé sọ̀rọ̀ fọ̀kọ́ ẹ̀ sọ̀rọ̀ fọ̀kọ́ mo sọ fún ọmọ láìkì fọ̀kọ́ tó ti kọ̀kọ́ rẹ ń mm, gbìyànjú àti sọ fún ọ àbùsọ̀rọ̀ ìbìkú tó ti kọ̀kọ́ rẹ ń gbìyànjú àgbìyànjú àti sọ fún ọ ọ mi kí mm. ọwọ́ ọmọ mi bọ̀ṣọ kí n wo ewu wàkúwà. ooo oh, oh, ẹ bọ́jẹ́ ti yẹn ni o ti ní adé lórí ìlọ mọ́mà mẹ́wàá lọ́ọ́ a sọ̀rọ̀ gbéyàwó líẹ̀dí líẹ̀dí líẹ̀dí ọmọ mi o mo rí lọ. irọ́ ìṣàn sọ̀rọ̀ yẹn. líẹ̀dí o. yémi yémi akẹ́kẹ́ gbọ́rùn sọ ìwọ̀n gbìyànjú àti sọ̀fọ̀ kí n má fa wàhálà kí n ti ọwọ́ mi kí n ti bọ̀ṣọ. ẹ ẹ ẹ mi pé kò tọ́ sọ mo rò pé wọ́n fẹ́ fẹ́ yàwó fún ẹ ọmọ ẹ lọ lé yàwó. rárá rárá rárá. ọ̀dà kí jíjẹ kí a jẹ. Eh, ẹ̀ wọ́n kí a ká máa jẹ èmi èmi ò ṣàjẹ. ooo èmi ẹ tún bẹ̀rẹ̀ ó sọ̀rọ̀ irú àmájẹsẹ̀ nú àmájẹsẹ̀ nú àmájẹsẹ̀ nú oúnjẹ ìkọ̀kọ̀ rábìbìrì pò rà má jẹ. Ah, tó bá jẹ́ tó ń jẹ ni ó mọ̀ ń jẹ sí o ó sì pọ̀kọ́ o ó sì pọ̀kọ́ o ó sì kò sí oúnjẹ tí ó mọ̀ sí o. yémi yémi yémi ẹm disappoint mi káyọ̀ máa jẹ kẹ́ẹ̀ máa jẹ ẹ̀ fúnra kẹ́ẹ̀ fẹ́ jẹsẹ̀ nú. ẹ̀ kẹ́ẹ̀ máa jẹ. ọwọ́ ẹ̀ fún wa ló ń jẹ. àti sísè ọjọ́ ni. ọ̀nì ah, ọ̀fìfẹ́ bíi ti bá ojú ń lọ. sọ́ọ̀nì ni ká wà ní. ó ní sọ. ó ti àti báyẹn. ó ní sọfọ ká ọgù ọgùrìsì ní sọfọ ká wà ká máa tó ẹ ń lọ ẹ ń lọ lẹ́nu. ó ti dá bẹ́ẹ̀ ni. ẹ ń lọ. Ah, ẹ kí n máa lọ lé. ẹ ń lọ lẹ́nu. àmì ah, ìlè lọ ilé ọ̀nà rẹ̀ jẹ́ kí n kọ́kọ́ sùn kí n gbádùn ayé mi náà kí n lẹ́sẹ̀ sórí tébù. ẹ ti bá wo jọ bá mi kọ́fọ̀ọ́sì bá mi sùn tébù yàn mọ́ bí èmi náà pẹ́lẹ́ mo ṣe lẹ́sẹ̀ yìí. kí lẹ̀ yọjú wò bẹ́ẹ̀ yẹn. olórí burúkú wa ni. kí lẹ̀ yọjú wò ẹ sì yí mú gbọ́ràn kan kí tọ̀dọ̀ àwọn Arsenal tó ti máa ń yí lè play. Arsenal ṣe burúkú yín wò lẹ̀ ń wò bẹ́ẹ̀ Arsenal wò lẹ̀ yín wò bẹ́ẹ̀ yẹn so bẹ́ẹ̀ yín máa ń ṣe. kẹ́mìlẹ́ kò ó dán. yé mi bẹ́ẹ̀ yín máa ń yọjú lójoojúmọ́ nìyẹn. àwọn tata ilé ti kẹ́yìn wọn láre. màmá kò bó ṣì ń sọ. ayé ìlú mọ̀lẹ́ máa ń jẹ́. Tchau.

just do am once you sef you go enjoy am i no go lie give you make i tell you the reality ijebu, you go eh ijebu eh i don tell you before say the money wey i ask you yesterday give me ah ah ada i go even give you more than two five no be two five you ask for i go give you five k make i just enter the thing wet me i go comot as i wear coat, make i do everything wey i wan do make i give you reason i don drink opayi fonoga odede different apps from ijebu na here i come go the thing wey go last for one and a half awa i go to kpaka kpaka kpaka kpaka kpaka kpaka kpa. wetin be ọpa yìí. ọpa yìí na e dey make man strong well well. i no hear anything i never see money i no talk. you no go talk okay mm. mama no dey house. mama no dey. you don go. Yeah. that's better because the way i go dey do am if mama dey house if you hear mama go say we wan join sef. bring am. count am. yo may i see. one and two. Oh, okay na original all these yoruba people dey always spend fake ah, money if i do this one if mama dey house you go dey say ah my pikin make i join you <laughs> ah two five eh, eh. you mean talk say you go wait wait ah, ah wait wait eh make we go inside now we go go we go go wait wait ah ah no ah no mama mama you dey touch me you talk say you go go now ah, happen na your voice i dey hear inside my flat. thank una ah ada. wetin. Sundophobia, you don't come east. Eh? How? Yes. Where? Picking there, yeah. I dey kitchen dey cook. Mama! I don't dey look you. He said you know dey house. Come do zippo. Eh? You come to make my picking make it do like this then you wan enter. Ah. One day Sundophobia wan call himself Ajebu. Ah! na so he wan test my children. kí ló dé kí lè jẹ́ kí mi sùn ní ilé mi. òun na àwọn ẹ̀ ń pariwo mọ́ ní jẹjẹ jẹjẹ mi lọ thank you mama kofo olosi na this Ajebu. bọ́ọ̀kọ̀ mi ló lóṣù ajebu i no know say sondophobia when they leave for south africa i no know say don't come for this our house At the kitchen they cook Now say i dey hear ma they cry they cry Now i go jump out come Now i see this ajebu ajebu don't come comot trouser ajebu don hold adamma for neck adamma e dey hold am e say make adamma make it e turn eh? Now i jump I don't want to say collect two five on my hand. So you want for neck. You You no collect two five. God forbid. What did you say you go do? He say he don't drink open. He say he go use and knock me. He say knack you. I say open you. Knock him na pako. No be say. Help me. I say make I touch you small. Na God na him go punish you. Two five. Mama, oh. as you see me, say I dey una house. No be say suffer na him carry me enter here. Now here I born this girl you no understand. A foundational member. as i be like this now my present na mama, mama get house go go die. so I ajebu wen come yesterday no being go They control this house I ain't go wan kill my picking one now he can't hold am he can't they do am na that they cry and oh get cheat na im wan marry ada wey we don't don collect yam. Hey! Oh, my brother where i get Now commissioner police i know they call police if trouble never start i go call police you are ajebu you go call prison say you are rape. ọbí kọ̀rọ̀ débẹ̀ ọbí kọ̀rọ̀ débẹ̀ ẹ Hey, hey, àdúgbò tiẹ̀. Eh. kábí tí. na mama na mama aunty house be there. i go born somnophobia oh, go bring matches i go burn you. Hey! mama Uh. Eh. Me mẹ́fẹ̀ẹ́ ká fi ṣe wàhálà ṣé ìṣòro aṣọ níta gbangba. Rubbish, nonsense, insult, injury upon injury. Hey, mama go fushi. Ẹ̀mí kọ́ lẹ́tà sábùkù, ẹ̀tẹ́lẹ̀ mi wá. Yóò lẹ́yìn o, ọ̀rọ̀ yìí. Yóò lẹ́yìn o. Rabia, kí ló ṣẹlẹ̀? Ah, kí ló ṣẹlẹ̀ bíi tìbò? kò sómi tí mo fẹ́ rìn rómi lò lókè ni. omi òyọ lókè wọ́n ti ti omi ìyá yín ti gbèsè rẹ̀ dé. lókè. ìyá yín ti gbèsè rẹ̀ dé ó ti ti omi o. Ah, ah. olúwa là ń bẹ̀ lọ́ọ̀dù mọ̀mọ́ kò fò sí. ló ti omi kúrò nínú ọdún. ó ti tì í ó ti tì í. ẹ kí ló ni mo ṣe fáwọn. Ah, ọkọ ẹ ebó ti sọ fún apá òun ò fọwọ́ ọdọọdún mọ́ pósòsù ni wọ́n mọ̀ gbowó ó láà jẹ́wọ́ oṣù yìí àti ìsan lọ́sùn tí ò tí ì parí lé ti omi. Eh, eh, torí ẹ̀ ni wọ́n ṣe ti omi torí pé aláàlè ajẹwọ́n lówó oṣù kan mm. torí ẹ̀ ni wọ́n ṣe ti omi torí pé ajẹwọ́n lówó oṣù kan. Mm kí ló dé tí mọ̀mọ́ ìmọ̀ ṣe rán dáadáa báyìí kí ló dé mọ̀ ṣe bí wèrè báyìí èmi ò jojú ìyá yín o ń jojú ìyá yín jọkàn ń jojú ìyá kókó sí. ọmọ tẹ tẹ́ńtẹ́bò o tẹ o jojú ìyá wọn àbí kò sanwó rẹ wọn tó pé ọ nísìnyí kò tètè lọ bá kọ lọ bẹ àìjẹ bẹ́ẹ̀. máa gbọ́ ọmọ tó ń dùn mí jù ni pé níjọ́ tán ti sọ̀rọ̀ yìí lèmi ti sọ fún wọn pé kíní ìwọ̀n wọ́ọ̀kì èmi ò ìwọ kì í ṣèwọ ló nílé ebi tó bá wo nílé ni ó sọ pé òun fẹ́ ní tó fẹ́ nu ẹ̀já bá fẹ́ ẹ máa sanwó lóṣooṣù. torí ẹ̀ ni wọ́n ṣe wá já wọ́n ṣe wá wọ́n ti omi pa. ẹ má bínú màmá kò fò sí màmá kò fò sí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ ẹ̀dùn ọkàn mi ni látìgbà tá a ti jọ ṣe mítìn tá a ṣe tán tí wọ́n wá sísè láti gbọ́ àti gbà kí ni ìwọ̀n rọ èmi lọ́rùn lórí pé kí n máa san owó ilé oṣooṣù pé nítorí pé àwọn bùkátà kan wà tó jẹ́ pé èmi máa ń gbọ́ láti bíi January tó jẹ́ pé èmi tó jẹ́ pé oṣooṣù ni ọlọ́mọ ràn mí lọ́wọ́ láti rí gbọ́ èmi wà tó jẹ́ pé owó iléèwé àwọn ọmọ yóò bọ̀ sí ìparí oṣù rẹ̀ ṣé tí gbogbo àwọn bùkátà náà bá bọ́ sí ìgbà tẹ́mi fẹ́ sanwó ilé lóṣù kan ẹ jọ̀ọ́ mo lè rówó ilé san mo lè mọ́ lè rí ni mo ṣe wò pé inú n kò ní rọ èmi lọ́rùn bá ẹ ṣe jọ̀ọ́ ẹ jàre ṣé wàá fẹ́ kẹ́ fi yá èmi kẹ́ jọ̀ọ́ jàre ẹ jẹ́ kémi ọmọ san tèmi lọ́dọọdún kan ẹ fi bò mí láti rí ẹ má jẹ́ káwọn yòókù mi tàjọ jẹ́ tẹ́nàntì kí wọ́n mọ̀ ẹ fi bò mí láti rí ṣe rí mọ̀mọ́ gan tó jẹ́ mọ̀mọ́ yín kọ́lọ́n kọ́ fọrùn káyà àbí amọ́ kúlẹ̀ àlá ọkàn fún mọ̀mọ́ kọ́lọ́n kọ́ fọrùn kẹwọn bí wọ́n ṣe wà ọdọọdún ni mọ̀mọ́ gbowó lọ́wọ́ wa wọ́n tún máa ń pẹran ọdún fún wa. mọ̀mọ́ gan lọ́ba ayé rẹ̀ jẹ́ ọlọ́ba ayé rẹ̀ gbowó ní jẹ́nu lé. láti gbà ayé rẹ nìyí bó ṣe rí. ẹ lẹfẹ sanwó lé wa ẹni káwa máa sanwó lé lóṣooṣù. ẹmí kí a sanwó lórí náà èmi máa bọ sanwó dàbí lórí ibùkún ni òde. èdè yìí náà ló dàbí pé ẹni pé bóyá kíkẹ́ máa bá a sanwó lóṣooṣù. kí mi àbá yẹn sanwó lé èmi kó bá ọ ni èmi ó ṣe kí ó yẹ kí ọmọ bíi márùn ló ti bí a. èmi yìí ká ṣé ọmọ oúnjẹ family plan ó ṣe family plan bí ọmọ bíi mẹ́rin bíi márùn ló bí sí ni wọ́n nìkan o kí mọ́ ti kàn báyìí ni ó ti lóyún. kí èsì lànà kan mẹ́ba yẹn káàkiri èsì ìní òbú ọ̀búlábúlá gáńtà kó lè bá yín sọ̀rọ̀ kí n lè fi plan ilé ayé rin kó rí ni pé kí n ṣe gbogbo bó yẹ kí n ṣe létò. ẹ wo màmá kéfòsì mo fọlọ́n bẹ̀ yín ìyàwó mi ní ẹ ti jára omi ọ̀dọ̀ wa pé ẹ ti ti pa pé ẹ jẹ́ kó mi ọ jáde mọ́ ìyún náà kù díẹ̀ káàtó ká tó wẹ̀ ká tó wọ̀ fáwọn ọmọ ká tó tọ́ílẹ̀tì àṣà fomi ṣe gbogbo rẹ̀ náà ni ẹ jọ ẹ bá ń sí omi ọ̀dọ̀ mi padà. ó tún kún nǹkan kí n máa tún wíyàn o omi náà ti tì iná lẹ́ẹ̀mọ mi la já ah. kọ bá wà nínú òkùnkùn orí a pé wà mọ̀ bọ́ ṣe ṣe ní London ó ṣe bẹ́ẹ̀ ah. àdá màá ti pẹ́ lọ́pàá káyé London màá ti pe court yẹ́ màá pe court. ẹ ṣe ní London tí ẹ ń sọ̀hún lóòótọ́ àwọn náà mọ gbọ́ kan síbẹ̀ ní London àmọ́ràn tèmi ò débẹ̀ rí. ìrọ̀lẹ́ kan lè débẹ̀ ìrọ̀lẹ́ lè débẹ̀ yá. ó ti ń dàbí èpè. ẹ ẹ ṣe pé ìrọ̀lẹ́ lè dé London because orí ọ̀hún máa ń lọ sí London orí rẹ̀ máa ń pé ọmọ wà òkè ọmọ wà educated kàkà yóò ti dé London rí kó wọ London bẹ́ẹ̀ kó kàn mí wọ London lọ kó kátẹ́gùn London fẹ́ sí ọ ó yẹ pé ju bó ṣe wàá lọ àìdé London ẹlẹ́ẹ̀kọ́ rẹ̀ pé wọ́n mi oṣooṣù lèyàn sanwó insurance èyàn sanwó ná èyàn sanwó ojú títì èyàn sanwó ilé wàá sanwó ẹ̀mí rẹ wàá san gbogbo owó láìf rẹ. láì rọkọ̀ kí n sì mọ tó ń san sọ̀rọ̀ àǹsì. Ah, ọmọ yẹn láìf rẹ ní duplicate bó ṣe wà ẹ̀ kọ́ bá sọ̀rọ̀ àǹsì wọ́n pé kí mo kí mo bá ń ṣe nínú ilé mo fẹ́ kí láìfù ní kí dìgbà ọ̀tún ní kí mo yí yẹ́s ilé èèyàn kan kó mi bá ń tú ayé ní ṣe kó bá dé fẹ́ gbọ́. ẹ mọ bínú ẹ mọ bínú mọ ẹ sẹkítírì ẹ bá ń bẹ wọn kí wọn bẹ mi gbé tèmi sí ọdún kan. sẹkítírì fáyà kọlẹ́tà kọ fáyà fáyà mi. fáyà fáyà. dúró bẹ́ẹ̀ ọ̀yà kọlẹ́tà kọ fáyà rẹ. kí mo ń wò pé ṣé sẹ́kítì wa náà ló ní ẹyin ni ah. ẹ má bínú. Hmm. àbájọ lára rẹ kó fi lé san wọn ní gbogbo tiẹ ó ti polúkúrú mu ṣùmọ́ ọ lára lẹ́ o ọ̀rọ̀. mọ̀mọ́ kéfò sí. òṣì máa ta. make her sit down dey create na you go dey show me road i blind sorry mama I say you send me then call me I did the cook for back. ǹlẹ́. ẹ pẹ̀lẹ́. pẹ̀lẹ́ o. you too my ẹ pẹ̀lẹ́. ṣáà rẹ le. ara wọn lọ́wọ́ le your own dey lay how my body go dey mama ada. ma dẹ́ẹ̀dẹ́ mìíràn ọ̀rẹ́ o dẹ́ẹ̀dẹ́ mìíràn ọ̀rẹ́ o. na wetin be dẹ́ẹ̀dẹ́. small small small small. be like say God wan punish you. kí bàtà bá ti mi dún ládùúdù ọ̀fẹ́ yàrá ni. me i no dey wear bàtà wear bàtà wey dey dun na slippers na i dey wear i don see me wear kawa shoe. ó gbèdè àmọ́ ògbé kì í yé mi yé mi kó ṣẹlẹ̀ gan-an ṣé wọn nìkan ló wà nínú ilé ni kí omi ṣe kò lè tó yé ni kí omi gún ká bá gbóná gan nílé ìṣà ọ lè má gbọ́ nílé kejì adẹ́fà á ṣe lọ́ọ́ níbẹ̀ ká ṣe é jẹ lẹ́nu ká máa lọ sọ́nà fún tẹ̀ríntẹ̀rín. thank you mama the thing wey dey there be say even your mama wey you talk say na your mama wey get this house wey you heredition eh? na banga na im i dey pan kernel i dey pound am make the oil for comot make i put am for inside the uh, water pepper wey dey for fire so i come do small yam put for fire come do apple i don't know the one when baba adagu chop I had the na him i dey bang. kó ṣe ọgàn kó lè mọ ọbẹ ẹ kọkàn mọ kó lè láyà rẹ bẹ́ẹ̀ káàbọ agúnyangan nílé ìṣàrí akémọtẹá kó tó di wípé mo lọ sí London káàbọ agúnyán kọ bá agúnyán wọn ní gbọ́ nílé kejì kan mi gúnyán. fire na that fire wey dey for fire mountain wey dem dey go church na im go fire you. ṣé pa professional pa mi lọ mi sọ̀rọ̀ síbẹ̀ ni. abeg you wetin concern me talk wetin una wan talk make i dey go my own. gbogbo ọmọ mi wíìlì yìí kí orírin pè sí nílùú nàìjíríà ni ní london kí mo ti wá london london ènìyàn ogún kankan nínú ilé ìmọ̀ yà á wúlẹ̀ lé ni ó lè wọ ilé yìí mẹ́ẹ̀. mama landlord dey shout london london emeka ah. na america. deportation. na god go deportation you. Oh, dìbọ́ọ̀tù rẹ̀ nìyí abeg dis one wey una dey talk say person no go fit cook again mama wey get house sef If dey see me wey i dey panda wey i dey mash everything for back e no die e no die put am na you wey you are hereditary you no dey let person rest okay you know wetin i gon do you now as e be say we no go fit chop for inside this house mm. na god go hammer you as you e dey look me as e be say we no go fit chop for this house again no worry shey you know say e get wetin. Ajebu, your brother won't do me. I'll keep him for here. I tell you, say, my brother na commissioner police. Now, I go call my brother, Chimeze. Make him come. Make him bring police come. Shebi, you know, say, a person do rape. he, he go police station, he can't go prison. You know, say, he it, they white like your own. orílẹ̀-èdè nàìjíríà ṣe mo fẹ́ tún lù ú ṣe ni. leave him now why you want Nigeria to say? why why make it live person. ẹsẹ̀ orílẹ̀-èdè nàìjíríà bàjẹ́ ni ọ̀dà kan gún kan láàrin ilé ó lè wọlé foundation lè gan strong dáadáa tó yẹ ni. mo fẹ́ kájọ pa ọkọ. every time you go dey talk say ọfẹta mi nàìjíríà ṣe ọfẹta nàìjíríà na only you dey here. don vegetable mo dé láti London láti tó orílẹ̀-èdè nàìjíríà ṣe ni mẹ́bọ̀ ọjà yàda yàda sọ̀rọ̀ mẹ́bọ̀ ọjà na god go punish you never know anything mama na sample be that one o mama don why don't do your ah, pa mama ada mama koko she na god go hammer you mama ada mama ada god na me and you get this house huh? whether you no know mama wen get house Don't talk say make i never leave this house o oh. na me and you get house oh, but i dey respect you make you respect yourself bye bye ah. come open door fire na fire man mountain go kill you. Come up and down. Lẹ́ o màmá dá. Lẹ́ o kò kílé o. Thank you. Kọ́ ọ bá tún gúnyán tán o lè gbé ákòmí kémi náà jẹ níbẹ̀ Your head don correct now. Your head don correct. From London, oh London, she's from London, only London, oh London, only London. Mọ̀kàn kọ̀kàn mọ́. Bí kò mọ̀kàn kọ̀kàn mọ́. Blessing, how are you? Okay, Jabu. How are you doing? I'm fine. Are you good, fam? Yes, I'm fine. All is good? Yes, I'm good. Uh, where are you going to? Um, just strolling around oh, since mom is oh, busy. You're strolling around. Yes. That's good. Uh, what about your mom? My mom went out. Oh, so how's everything doing with you? Fine. Mm, you good? Yes, are I'm you sure? Yes. toasting, <laughs> toasting. To tell you the truth, you are not bad, though. I'm Thank telling you, you are welcome. Ah, come, come, come. Let me see. What is this? Oh, this is Ikomole. Ah. What are you trying? Um, Uncle Ijebu said he wants to ask me something. Mommy to sing. Emma Kabo, Ekole. Which uncle? Uncle Ijebu. Ah, I'm not to his uncle. Ijebu, what happened? Ye boy, ye to se ma fọkàn yẹn balẹ̀ ọmọ yẹn wá bá mi mo ki o ki mi mo ki mo nso fo de aṣọ ro mura mo wa ko so aṣọ yẹn mo im na interest láti ra ru aṣọ yẹn kim ra ru àbúrò mi re se kiri re je last born tọ́ṣì bá wo ọmọ rẹ̀ jẹ́ sọ́fọ̀ àá kíde kí má tọ́ṣì. tí orí ẹ bá pé. ẹ kí ẹ sọ kí ẹ sọ yà á sọ̀rọ̀ ọmọ rẹ̀ jẹ́ sọ́fọ̀ aṣọ òun wọ̀ mo sọ fún aṣọ òun wọ̀ yìí kí mo ra aṣọ yìí lọ relax boy ní níjẹ̀bù mo láìkì dédé bó ṣe máa dì mo dẹ̀ ń béèrè sọ́fọ̀ báwo ni o ṣe rà ibi ló ti rà o. tí ọpọlọ ẹ bá sọ nǹkan fún ẹ tó ń gbọ́ jọ̀ṣọ́ ló máa ń ra nǹkan fún rẹ̀ tó lọ ń béèrè sí request lọ́wọ́ mọ́ mi. èmi fẹ́ mọ̀ yẹn bóyá ẹ̀ ń kó ohun sọ̀rọ̀ kan lára aṣọ ibi tó ti ń ra aṣọ rẹ̀ mi kò fẹ́ mọ̀ ẹ̀ gan ẹ̀ sọ mi. Let me just give you piece of advice ní ilé ayé ẹ má jẹ́ kí n rí ẹ pẹ̀lú ọmọ mi mọ́ ṣọgbọ́n mi gbogbo orí burúkú tó ń bá ọmọ ṣe ládùúgbò jẹ́ kí má jẹ́ kí n rí ẹ pẹ̀lú ọmọ tèmi o o lè má bá wọn ṣe ládùúgbò kò sí ètò kọ́ mi. kọ́mẹ̀. tọ́ọ̀ṣì kẹ̀ are you numb are you are you fed or short of something. absolutely nonsense absolutely rubbish. àbí kí gbogbo rubbish yìí ná. Ah, èso mi ṣàdúrà kò yín kí tàmí tàmí tàmí kò mi ṣe mímí ṣe rubbish orí ní pé orí ní méjèèjì pé yín lè tún kàríkà kí n bára ní ronú kí kí n méjèèjì kí n dá ìmọ̀ ya dọ̀tí ní ire ni ọmọ ya dọ̀tí ní òrè ọmọ ya dọ̀tí ní òrè. èmi èsè rè o ẹ mọ gbọ́ o mo lè ṣàlàyé fún yín o ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí kò tó bẹ́ẹ̀ ṣe mú un o ah! ah! àbíjẹ̀mí àti ràfíà kọ́lẹ̀ yìí mú báyìí bẹ́ẹ̀ ṣe mú yìí àkótó ah! bẹ́ẹ̀ amọ́fàṣẹ́ àlejò àlédè àpàrẹ̀ night ah ẹ wo èmi ẹsẹ ní wàhálà o gbogbo èèyàn ló mọ̀ mí ọmọ jẹ́jẹ́ ni mí ọmọ jẹ́jẹ́ ni mí jẹ́ sọ̀rọ̀ jẹ́ sọ̀rọ̀ kó o sẹ́ tó bá jó ní wàhálà náà jẹ́ sọ tẹnu mi náà jẹ́ sọ tó bá jó ní wàhálà náà jẹ́ o ò lè sọ tẹnu ẹ o má pọ̀ má pọ̀rọ̀ má gogo mi lẹ́nu o lè sọ tẹnu ah! ẹ kí aládé náà. ìwà náà kọ́ ni wàhálà ìwà náà ní sùúrù. irú sùúrù wọ̀ ló bá kiri. ọlọ́dúnrún tí mo ti pèsè báyìí ni ò ti ní sùúrù tó ní sùúrù. ẹ jèrè yá wa jàre ẹ jèrè ẹ ṣeun tẹ́ẹ̀rí tí n bá sọ tó ṣe Ah, ó burú jáì. Ah. ẹ má dá ló ń ẹ kún ti ń jàre. wíwọ ṣe nìkan ni mo fẹ́ gbọ́. ó yà sọ fún mi ìsọ ìsọ mọ́ra ìwọ náà lè kí ló fẹ́ sọ kí ló fẹ́ ẹ gbọ́ kò sí nǹkan kan ọ̀rọ̀ tí tọrọ ní tẹ́yìn náà bá gbọ́ ẹ rí i pé kò sí nǹkan kan sọ fún ọ. kí ni kò sí nílé àwọn kankan nígbà tó wọlé ó mi mi ò bímọ ìsàbíamọ síta. ẹ jèrè ọmọ tó bí síta kan girlfriend rẹ ni. ó ní sẹ́fẹ̀ẹ́nì. ó ní ọ. mọ ọ lára nínú ilé kí n jẹ lóde. ó rí gbọ̀ngàn ṣe sí. èmi ò rí kí kí mo fẹ́ ṣe. mà wá pàṣẹ fún bẹ́ẹ̀ àpàṣẹ fún ọ ẹni kó bá ṣerú nǹkan kó ṣe láti London kémi ti wá ọ̀lẹ́rù ẹran kúrò nulẹ̀ ni gẹ́gẹ́ bí àṣẹ gẹ́gẹ́ bí lálẹ́dì nulẹ̀ gẹ́gẹ́ bí màmá kọ̀fọ̀ ṣìkẹ́mi jẹ́ wàá wíyàn wíkẹ́ kúrò nínú ilé ni kẹ́kẹ́ rẹ̀ fáyà ìwé. fáyà. ẹ wo mọ̀mọ́ kò fọ́ sí ẹ ní sórí burúkú o ní London tẹ́yìn tiwa wá béèyàn bá lálẹ́ ìyàwó rẹ̀ yóò lè kó lé ni. bẹ́ẹ̀ni torí kẹ́ bá ṣe orí èlé sọ́hún. ẹ má bà ràfíà jẹ́ ẹ má kó bá ràfíà ṣé ràfíà kankan tí ò ṣàbọ̀ kan tó pé èmi fúnra mi èmi lèmi ràfíà bí ọ̀rọ̀ ta bí bí ọ̀rọ̀ ewédú bí ọ̀rọ̀ irú èmi náà ni ó dòde ẹ wà ní kó ń gbọ́ ràfíà. lémi bọ́ ọmọ márùn-ún kí ọmọ márùn-ún ọmọ dáná abẹ́gbọ́ ìyá wa ẹni lè ṣe é ṣe ah. ẹni lè ṣe é ṣe. ó ní èlè wọ́ọ̀kì èlè wọ́ọ̀kì. ìní nílele ìní <laughs> ah, nílele ó ní tèmi ẹ wo ó bá yẹ pé kọ́mọ kóbìnrin mm. wà ní mm. ló lè mọ̀ sí wàhálà eh. ẹjọ́ mọ̀ ṣe kọ́mọ sẹ́lẹ̀lẹ̀ tù rẹ lọ. àwọn olè mọ eh. nǹkan kan wà mí ìròyìn mi ah, wà ń bẹ̀rẹ̀ ṣé mọ́tàn yìí yàtọ̀ sí oúnjẹ yàtọ̀ sí oh. oúnjẹ onítèmi yàtọ̀ sí oúnjẹ òye lọ àyàmúlá sí yìí abayé rẹ̀ jẹ́rìí. abayé rẹ̀ jẹ́rìí. ó bàjẹ́ tì abẹ́gọ̀ láti kiri. ẹ lọ sí environment wa. ẹ ṣeun ẹ kú ọ̀rọ̀ ẹ ṣeun ẹ kú àtúnṣe. ẹ lè mọ ẹ lè mọ gbariwo ẹ bá gbariwo ẹ mọ wọlé àjà o. ire o ẹ lọ́ba ẹ̀. ẹ mọ gbariwo ẹ mọ dàgbà lóhùn àjà o àjà o ìgbariwo. absolutely nonsense. ìdájọ́ rẹ̀ ṣe ń bàjẹ́ ni ẹ orí rẹ̀ ó ni because ní London kí mo ti wá anybody kó bá ṣe irú nǹkan kí ọkùnrin mi ṣe a lọ sẹ́wọ̀n ni àwọn orí ni ó pé ó ní common sense èrí ni ó pé rárá àbáyé ẹ̀jẹ̀ àbálẹ̀ rẹ̀ àgbàlẹ̀ wà nílé fifty fifty ní London ló ṣí. ani London ee eh, London ani London mama kò fojú. ọ̀rẹ́ ènìyàn kan mi béèrè mi ládùúgbò. Mm. èmi náà ni mò ń béèrè yín. ah it's alright it's okay. ṣé èsì o kí ni mo lè ṣe fún yín wá. bó ṣe ń bi ni nìyẹn ẹjọ́ èèyàn kan ni mo wá fi sùn yín bí mi ì mọ̀ bóyá àbúrò yín ni àbẹ́gbọ́n yín àbí bóyá gẹ̀ẹ́tì máa yín àbọ́kọ yín. yèsí èrè yèsí èrè ìjẹ̀bú àbí kí wọ́n ti ń pè ẹjọ́ ẹjọ́ ẹ̀nu wa fi sùn yín o gbogbo orí burúkú tó bá ń bá àwọn ọmọ ṣe ní àdúgbò erékeré tó ń bá àwọn ọmọ ṣe ní àdúgbò kó má ṣe é dé sàkání mi o ẹ má fún èmi má fún. ṣé ẹ mọ̀ pé bá ti mo wọlé ń sìn ẹni èèyàn. torí ẹni tó bá rírun mi tó bá lóun ò rè èèyàn mi ò rò pé ó lè rè èèyàn mọ́. Ah, ní ẹ̀yin lọ́nà kẹ́mi ti wá kéèyàn má pariwo bó ṣe mi pariwo à ń gbé lọ sí mẹ́ntálì òun ni. ẹni mo wá síbi lọ́wọ́ fún yín bíi pikin tèmi àti tiyín ọtí ah, mi pariwo ju ariwo rẹ ariwo rẹ ní ti pọ̀jù tèmi lọ kó bá fẹ́ kí mi lísítì sí ọ kí n gbọ́ ọ̀rọ̀ kan bá fẹ́ sọ wàá tẹ̀ jẹ́jẹ́ ni wàá tẹ̀ ló mà láìka ni ó ti yọ bẹ́ẹ̀ nǹkan bá bá wa ni kò sọ mò ń gbọ́. nǹkan tí mo bá wà ní í pé mm. ó lọ ń ta ẹsẹ̀ àgẹ̀rẹ̀ síbi tí ọmọ bíbí inú mi wà. tẹ̀sẹ̀ eh, àgẹ̀rẹ̀ English tẹ̀sẹ̀ àgẹ̀rẹ̀ Tassia girl. That's Tassia. Two people. Ah. A girl, yes. Two people. Ah. Okay. Kó bá mi kìlọ̀ fún. Kó má ṣorí burúkú débi ọ̀dọ̀ mi o. Kí mo sọ fún yín? Ẹ bá mi kìlọ̀ fún kó má ṣorí burúkú rẹ̀ débi ọ̀dọ̀ mi. Ǹjọ́ ń bá tún rí pẹ̀lú ọmọ mi. Tí bá tún rí pẹ̀lú ọmọ mi, ìkọ̀kọ̀ onígbẹ̀yìn kó tún gba ṣoṣo rí ẹ̀. Ẹ eh, kí n bá wí gbogbo orin mi sọ ọ́ ní mi bẹ́ẹ̀ yé mi. Ibi kí n bá mi lọ gangan ni kí n lọ. London lèmi tí mo ti dé mo kàwé mo wà educated anything kí n bá fẹ́ sọ ǹjẹ́ kí eyé mi dáadáa ó ti yẹn ìsọ in a word in a sentence in a noun àbí in a verb. mo ti wọ yín nǹkan tí mò ń try láti sọ ni pé mo rí òun àtọmọ mi tọjọ ń sọ̀rọ̀ èkó bá mi kìlọ̀ fún kó bá jọ kọ yá àbábòrò yín mi ìfẹ́ mọ ohun tó jẹ́ kó má rìnrìn gbèrègbèrè ẹsẹ̀ débi tí ọmọ mi wà láì jẹ́ bẹ́ẹ̀ gbódùgbàrà gbowó àgbàdo lọ́wọ́ mi àti ẹ̀ bí ọmọ ọdún mélòó lọmọ rìn nìna sixteen years lọmọ mi ọ oh, sixteen years nkúra yín kú oríire ó ti mà ṣó ọ ọ̀hún ó ti lẹ́gà lẹ́gà ní eré níbi kí àwa ti wá ní London tí àwa ti wá tí ọmọ bá ti sísìn ó ti lẹ́gà gbogbo nǹkan kí mi ṣe lórí ọ̀rọ̀ ọmọ ẹ ti interference ní life ẹ ó lè jẹ́ positive ó lè jẹ́ negatively bí ẹ ṣe wáyé ní right lórí ọmọ yẹn mọ́ ó ti ní right ó ti wà legally. ẹ jọ ṣé mo lè béèrè nǹkan kan lọ́wọ́ yín kí tù yé ni. ẹ jọ ìlú wo la wà yìí nàìjíríà náà ń pè bí. ṣé london ló ń pè bí. nàìjíríà náà ń pè bí. ṣé ẹ rí òfin tiwa ńlẹ̀ yìí hmm. ṣó ti yé yín tẹ́ ẹ̀ bá gbọ́ dáadáa yẹn jẹ́ ńlá yín òfin tiwa ńlẹ̀ yìí tí ọmọ ò bá pé eighteen kò gbúdọ̀ máa bẹ́ anybody sọ̀rọ̀ débi pé ọkùnrin kan máa máa bá sọ̀rọ̀ débi tó máa máa tàsí àgẹ̀rẹ̀ ẹ bá mi kìlọ̀ fún ọmọ yín nàìjíríà kọ́lá gúrí mọ́. lọ́sẹ̀sì rọ́bìṣì ìsọ̀tì ọba ẹ káàsán. ẹ káàsán láti Lárìgbòyè police station láti wá mà a ní àwọn lay down petitions Ta a fẹ́ kẹ́ wá down òun ló yẹ ká wá invite yín mà. pẹ̀tì what. petition. bẹ́ẹ̀ kí ẹ wí. petitions ní station wa. petition written it. written. wí ọkọ petition wá fún mi màmá kò fòṣìyẹ sọ́nà yín káyọ̀bí tí mímọ̀ kí lókù lọ́rùn. àwọn ọ̀gá wa ló ní pé ká wá invite yín wa kẹ́ wá down àwọn petitions yìí. Ah, ah. èmi kí mo gbé lẹ́gà wá láti ìlú London wọ́n sí nàìjíríà pé kí n bá yín tún ìlú yín ṣe lẹ́wọ́n competition ránṣẹ́ sí. ah èmi màmá kò fóṣì mi ò fẹ́ rubbish mi ò fẹ́ nonsense mo dẹ̀ gbé lẹ́gà wá sí ìlú yín nàìjíríà láti tún orílẹ̀-èdè yín nàìjíríà ṣe láti ìlú London ẹ wá competition ránṣẹ́ sí mi kí orí mo ṣe. ẹ má bínú mà whether legal or illegal tẹ bá dé station ẹ mú nǹkan tẹ ẹ ṣe mọ. whether legal or illegal tẹ bá dé station àmọ́ kò fóṣì. dot kan yín gbogbo wọn ti ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ti ròyìn bẹ́ẹ̀ gbé nípa ti lò tán wọn ti lò nígbà kí ti invite mi lọ sí station rí mo máa lọ sí station rí ṣùgbọ́n mo fẹ́ kí n mọ̀ wípé tí èmi bá fẹ́ work never work alone lèmi kí mẹ́ẹ̀ bá work pẹ̀lú bouncers mi mẹ́ẹ̀ ṣèyàn kékeré ìlú yìí máa work pẹ̀lú pa mi. no no no no mama kofoshi this time around you have to work alone. Huh? you have to join big Chelsea fan. lóko tí ẹ lè tó yẹn mà ìka tó bá ṣẹ̀ ló bá máa ń gé ìka yín dẹ̀ ló bá fẹ́ gé báyìí já lọ. the accused the police court mama kofoshi and his court. court. mama kofoshi ṣé gbogbo akínyẹ̀ tẹ́ bá wà á dùn yẹn ní the only thing tẹ̀ ní láti ṣe ẹgbà ẹgbà for statement ẹ ti ka petition yẹn nǹkan tó máa fún wa ní more light lórí problem tẹ̀ ní yẹn. kí èmi madam koho kò fowó rọlá màmá kò fòṣì kí mi kọ lẹ́tà àbí kí ọ kí mi kọ kí mi kọ petition àbí kí mi kọ statement àbí kí mi kọ kéèsì mélòó kọ kéèsì o mélòó kọ nǹkan kan kó má kàn wá jẹ́ wípé n fẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu mi London kí mo ti wá nínú ni lọ́ọ̀yà mi wà yàrá kí lọ́ọ̀yà mi kẹ wá láti London kẹlábà yín kọ́ èṣe mi àti àjọ sọ̀rọ̀ kí n bá ṣe irúdé ọkọ̀ yín kan wá mọ̀ nílùú Nàìjíríà kí n bá yín túnṣe. madam gbogbo argument tẹ̀ ń ṣe kò lè help yín yídà kẹ́kọ̀ọ́ statement tàbí kẹ́pẹ́ lọ́ọ̀yà yín the only way ta lè fi help yín nìyẹn. ọlọ́pàá ní ìwọ náà bẹ́ẹ̀. madam sherry the only way ta lè fi assist yín tẹ́ fi ní pen b òun ni kẹ́kọ̀ọ́ statement tẹ́ bá ti kọ statement a máa lọ́ọ̀jì yín ni o. ọ̀rẹ́ àbíkú ló lo kọ́mítà kó tẹ̀ ní jẹ́ àjọ àfàlọ́ nílùú nàìjíríà ya mọ̀ yí pé citizenship london mèrè I just got back from London. I just got back from London. Kí mo kí mi látúrú ìlú Nàìjíríà yín ṣe? Ìlànà competition lé mi lórí. Kí mo dẹ̀ ní lọ́wọ́ mi sínú London. yín ni. ti yín náà kọ́ là ni. lọ́nà wo. a fẹ́ mọ ìdí àti túmọ̀ tí ó ṣe tí àyà yín ó ṣe ṣe gbangba tẹ́ẹ̀bì lọ mú ọlọ́pàá tẹ́ẹ̀bì fi mú ìyá onílé làwa fẹ́ mọ̀. olúwa là ń lọ. lọ́ní ká bá yín sọ ń pa ẹ̀. oh my god illiterate ni o ẹ dẹ̀ mọ́ láìtì mo ń gbénu lé mo ń sanwó fún every year òun sọ fún mi pé kémi máa sanwó di every month look ẹ mọ fundamental human rights. ayé Awólọ́wọ̀ ló ti introduce ẹ̀ sí Nàìjíríà fundamental human rights ni mo ní nílùú yìí náà I'm a citizen, a Bolivia citizen of this country. Hey, jẹ́ ẹ máa gbọ́, ẹ máa gbọ́, nígbà tí wàá jẹ́ fundamental. Tẹ́yìn ilé ẹni fundamental. Torí ẹ̀ lẹ́sẹ̀ wò pé nígbà tí onílé sọ pé báyìí ló ń ṣe fẹ́ nǹkan òun tẹ́yìn lẹ́yìn pay. And you pé lọ́ọ̀yà tí yín lọ́ọ̀yà tí yín lọ mọ́lọ́pàá ẹ mú are onílé ẹ tì ẹ mọ́ sẹ́ẹ̀lì. Tó yẹ kí n I have to call my lawyer because agreement to work into tó lawyer. Hey, look, Ẹ look, ó ṣe máa máa ah, me. Mo sanwó fún náà má so o tún lé mi o èmi ò sanwó náà ó dáná náà. ẹ jẹ́ mi sọ́jà rẹ ẹ ah! gbogbo ẹnu rẹ sọ tó ṣe tá tá tá mi níbi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ṣe ẹ sanwó náà ni wọ́n dáná yín. àbí ṣe ẹ sanwó náà wọ́n dáná yín. àti pé ṣe ẹ gbàgbé pé tí ẹ bá ti tẹsán de ṣe mọ̀ pé èyí sọ̀rọ̀ ẹ mọ́ sá. Eh, eh, eh, kí ló ń sọ̀rọ̀ ẹ fún tẹ́lẹ̀ yes What are you praying for? Ẹ jẹ́ wọn wọn nílé yín ni. Ṣé ẹni gbẹ́gẹ̀ nílé mi ni? Ṣé ẹni nílé kan bí kan ni? And listen o, and listen, listen carefully, listen properly. All right, ilé yìí mi ò gbà lọ́wọ́ lédi yẹn o. Ọwọ́ ta létí. Ọwọ́ ọmọ mẹ́rin mi ti gbalé. Ẹyin ẹyin ẹyin wa náà ti gbalé. Ẹyin gbalé lọ́wọ́ ẹni jọ. Ìgbẹ́lẹ́ mi láti gbalé. Listen, I'm not listening to me. Ọwọ́ mọ̀mọ́ láti gbalé. Listen to me. Ilé tó ń wo ìgbà tó ń ṣe foundation ni mo ti sanwó. Yes. Lọ́dún wo? Foundation lé wo? Calculate ẹ̀sẹ̀ yìí, ilé yìí. What are you telling me? Ah, ibi ilẹ̀ ti bẹ̀rẹ̀ sáfíìsì ni ibẹ̀ náà lẹ tó parí ẹ̀ sí. ó parí ẹ̀ sí bí. bàbá wa jẹ́ jẹ́ oyè kẹ́ẹ̀tì rì sẹ́bi tàti fẹ́ wọ́n máa lò sẹ́jọ́. kí ló kàn yán. ẹ kí ló ń jẹ́ wàá kọ́ tọ̀dọ̀ yín gangan. àmì fámà bìfọ̀ àmì fámì nà yọ. ẹ ṣe ẹ wá kọ́ ní sóko yín ni. kò yẹ ọ̀kan yín. Ah. ọ̀yọ́ àbúgbò mọ̀ sọ. get out. níbo ń tẹ́ ma ń tọ́. ilẹ̀ àpọ̀bọ̀n ah, jiyàn ó dàbí pé ẹ ti kọ́lé kan ẹ ti kọ́lé kókó kan sí Ògbómọ̀ṣọ́ lọ́nà oko yín. you are bastard. àyìn kan bastard. you are bastard. àyìn kan bastard kí ló ṣe yín gan. kí lè fẹ́ ṣe. ẹ kẹ́lẹ́ má bìjà ni. èmi ò lè kú sínú lẹ́yìn o mo ṣe omi owó down payment ni mo wá. Hmm. Eh, mo fẹ́ mo fẹ́ ra lé ni. ní nàìjíríà. yes. ìmọ̀lá ti ń ṣèyí o. ẹ ẹ mọ̀lá ìtì yín wọ́n ń talé. níbo. ní nàìjíríà táwa. wọ́n lẹ́rú wọn padà nílé lórí ni àwọn tó bá ti láwọn fẹ́ ra lórí padà ní eh, kankan ṣe máa wọ́n eh, fẹ́ ra lórí. ẹ lè padà bọ́ nǹkan kan. láàfin lẹ́ẹ̀fin níyàwó náà lẹ́ẹ̀fin lọ́mọ sẹfẹsọ mi ni wèé ni má mi bàtà má mi bàtà kọmẹ kọmẹ àbí àbí kọmẹ má mi bàtà má mi bàtà báyé yín jẹ wẹrẹ wẹrẹ ti gbẹnu lélẹ mi olórí bukú gidi ni mi o ẹ sì yẹrẹ sa ẹ bẹ kú sa. mo fẹ́ fi wẹ́lẹ̀ kọ́ lé ma wẹ̀ olóòdó òsì. mo fẹ́ bàtà nà yín kí mo ṣe súnmi kàkiri ní bí àwọn gánà orí yín yí ni sá. ọyẹ ẹ ti wọ́n. dáwà dáwà mọ̀ wọ̀nyí dáwà mọ̀ wọ̀nyí jẹ́mi jẹ́mi jẹ́mi mọ̀ bàtà fọ́ orí yín gà. mọ̀ bàtà fọ́ orí yín. ìwé ìwèrè tó kọ́ lọ́wọ́ ọ̀hún ìwé ìwèrè tó kọ́ lọ́wọ́ ọ̀hún ó ìpọ̀tà sínú láàbù ọjà ọmọ wọn lọ. ẹ tó sì gbìjà ní ẹsẹ̀ tẹ́yẹ̀ mọ́ gbìjà torí ẹ fẹ́ bọ́ọ̀rẹ̀ lọ́rọ̀ rùn sẹ́ ṣé ìyá kófin ti wá jẹ tẹ́yẹ̀ mọ́ gbìjà. inú ń bí mi ni. inú ń bí ọ. wọ́n fẹ́ lọ mú àbúrò. wọ́n mú nǹkan kan kùn lé yá. Ah. ẹ ṣe gan mo dúpẹ́ ẹrù mi ti ní kí n dúpẹ́ lọ́wọ́ yín tẹ̀sẹ̀ bá fún sílẹ̀ ṣe rí mo ń promise irin iṣẹ́ nǹkan tó ṣe mọ̀ tó ní ṣe mọ́. As a PA, I would try my best. She won't repeat it. Yeah, it's good. Um, Bọ́ mo mo fẹ́ bá yín sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ wọn. Ẹ try kẹ́ bá wọn sọ̀rọ̀, wọ́n ti lágídí jù. N kò ní kọ́ wá bí kó sáré kọ statement ká lè free wọn lánàá yẹn níbo agídí yẹn náà lọ́sẹ̀ àtẹnumọ́ ẹ US mo ti wá Canada mo ti wá ó really disrupt a lot of them ló yẹ sọ bíbá mọ́ sí. mo accept but sorry. ẹ kò sí ẹ kò sí problem mo fẹ́ kẹ́yìn náà wá bá wọn sọ̀rọ̀ ní ìtẹ̀dẹ̀ ń lọlé ẹ make sure pé ìtẹ̀ bá ṣe ń délé ẹ lọ fix iná máa ẹ̀ so that everything ma settle am. ok no problem fix it sir. ẹ fún wọn ní bail bond yìí nǹkan àti wọn á rí i. thank you very much sir. ti lọ a ti dé ẹni orí yọ ó ń dilé o at the end of the day ṣàpẹẹrẹ ṣe kiri wọn ti dé wàhálà dé ó yá jóso bí àti jóso bí ẹ jóso bí bàbá tíṣà o má padà jóso bí o má padà jóso bí. ẹ okay okay listen listen to me and ah, listen ibi tó ti bọ̀ yẹn ó máa pa síbẹ̀. àtiwọ́ àti sẹ́kítírì ẹ tó kó gbogbo ẹ̀ sẹ́yìn ẹjọ́ máa pa síbẹ̀ ni. yes. ìwọ ni wàá padà síbẹ̀ kó o bá tún lọ padà síbẹ̀ aláfọ̀rọ̀ rẹ jókòó pípẹ́ nítorí ọba tí wọ́n ti dé ìgbà tá a lọ́ka padà dé ẹni wọ́n padà dé wa ládé àwọn ọ̀nà síbẹ̀ ọ̀ṣẹ́ owó rò lò kí lè fi fọ yìí. ó máa jó lọ náà ni ẹ máa jó wọn jà ni ẹ wò wọn ẹ wò wọn ẹ wò wọn ẹ wò sẹ́kítì tó dàbí ẹ wò kan nuisance àwọn ẹranko what's your, what's your problem what's your problem. shebi the boy don come with the girl yahoo babalawo ẹ your life don spoil eba eba eba. get out of my sight. the thing wey i go show you eba for this house chineke na popo yoku onyara you go say na teacher see na olosho na you say the teacher lesson uh-huh. olosho na god go punish you sotey you no marry you no see person marry you your life come spoil for this house you dey talk say na you with mama lady build this house no be after no be one month wey you park inside this house na i park here where i born ada born born born im sister who told you story god go punish you god go punish you too get out of my sight. get out you do this nonsense I know you are not be Yoruba. I complain and people come and carry go police station. Uh, they go kill you. Uh, you not dey play oh. Any See you. Get out go go go go go go see Eloja re. Eh see see. God Nuisance. Oh. Uh, Go to your room door. See, see, see, see him back. See him back. Pajero. Where do you carry back? Where do you carry for back? Hey! bó ṣe mi fojú rí rí ìbáyọ̀ ẹ̀yẹ́ sí kọ́ ayé mi lọ́bẹ̀ mi kì í bá bèrè lọ́rẹ̀ ẹ̀yà ọ̀gá sí kọ́ ah, lẹ́ndẹ̀ lẹ́ndẹ̀ lẹ́ndẹ̀. don't keep it o oh. just spend it buy anything you want so in the evening when your mama say. Oh, olórí fún ẹ ní ìjẹ̀bú ó fẹ́ bá lè yẹ ọmọ mi jẹ́ kó ní bá fún ẹ mo ní dá fún ẹ ọmọ pé mo wà ní ṣọ́ọ̀bù ní. mo rọ níṣẹ́ tòmátò. ọmọ pé mo wà ní ṣọ́ọ̀bù ní ìjẹ̀bú. Give me, go to my sọ. he gave me five hundred he said when he send me an errand. Ah, come here come here I know you want to do it. You are anything. What? kò What? rọlá mọ̀mọ́ kéfò ṣì lólórí burúkú kan yìí òun bàbá tíṣà èèyàn tí ṣáà lè ṣàyà gan-an wọ́n tó bẹ́ẹ̀ èmi èmi ọlọ́pàá gbé ah. mi. yé kó fòsì kí ni kẹ́mi àwọn ká dáká ayé sáré mi ti ń bọ́ kí mi dúró sọ fún ẹ̀mká ẹ̀mká ẹ̀mká ẹ̀mká ẹ̀jọ̀ kí ni kẹ́mi ra làmẹ̀ sí àyìn gọ́gọ́rọ̀ MP general ní kí ṣẹlẹ̀ gan. wọ́n jẹ́ ìbáká ṣé mo jẹ́ ìbáká kí mo fẹ́ mẹ́ka. n gbìyànjú àti sọ fún ọ mo ti ń bọ̀ láti tàbí kọ́ sọ fún ẹ bẹ́ẹ̀ sí làmẹ̀ kí ni kẹ́mi pariwo gangan kí ṣẹlẹ̀. Hmm. correction ara rẹ wọ́n bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni Eh, ẹ mẹ bínú ẹ mẹ bínú. mo kò fò sinimere. mama kò fò sinimere ẹ mẹ bínú mo kàn sọ fọ ẹ ti bínú jù kí ṣẹlẹ̀ gangan. àkọ́dé ah, kí mi nì bínú ọ̀rọ̀ kan wà nílẹ̀ tó kẹ́niyàn bínú ni kí ṣẹlẹ̀ ẹni kí mi gba nọ́ọ̀sẹ̀nsì kí mi gba rọ́bìṣì. kí ṣẹlẹ̀. bàbá tíṣà hmm. bàbá tíṣà hmm. bàbá hmm. tíṣà. kẹrí bẹ́ẹ̀ ṣe ń pé bàbá tíṣà yẹn gan mo ti ṣe kiri mo ti mo ti bọ̀ láti inú tó ṣọ̀fọ̀ from the bottom of my heart mo ti ṣọ̀fọ̀ ìdí náà ti ṣe kiri o ti gbóná bọ̀ kí mi dẹ ti sọ pé ó ti gbóná ó ti gbaná ó ti gbé ó ti gbaná nìyẹn ẹ jọ kí ṣẹlẹ̀ gangan ọ̀rọ̀ bàbá tíṣà kí ṣẹlẹ̀. èmi kí mo mi gẹ̀ ṣe adó bàbá yìí nìyẹn hmm. bàbá tíṣà làfa lọ́pàá gé mi èmi màmá kò fòṣì. oh, ah! oh god <laughs> ẹ wo mo ti sọ fún yín tí mo bẹ̀rẹ̀ sí come up ẹ̀dá tó ṣe kiri yẹn ti mu i i yẹn dẹ̀ dẹ̀ o dẹ̀ lè lead sí vp. mo ti ní vp. mo mọ sọ fún ẹ tí mo rí vp. mo ti ní vp. fífẹ́ sọ̀rọ̀ di vp yẹn kí vp yẹn má bàa di sọ̀rọ̀ àmọ́ bẹ̀rẹ̀ sí ń pé àwọn náà ìwọ̀n kọ́ tó ọ̀nà nàìjíríà dà ẹ ká ṣe kí ẹ ká calm down. ṣe rí bàbá tíṣà pàṣẹ má sọ̀rọ̀ rẹ̀ o ti gbé igba legal way ẹ jẹ́ ká wá ṣe ìlẹ́gà hmm? ìlẹ́gà òun mọ lẹ́gà àwọn máa ṣe lẹ́gà. mo gbàgbé wí i just go back from London. i know you just go back from London but òun sọ òye mi ẹ jẹ́ fún òun ti fi ọwọ́ lẹ́gà wọlé ẹ jẹ́ káwa fi lẹ́gà gbé màá jọ ẹnu ju ṣẹ́yìn sọ̀fọ̀ màá jọ àti jọ ẹnu ju wọ́n máa ń ṣe kiri wọ́n máa ń lásì ọ̀rọ̀. ṣé èṣe kan yẹn à ń rí ìyẹn ìjẹ̀bú àti ìjẹ̀ṣà combination rìn rádaràdá mẹ́ wọn ò dojú tì mí. mi lè dojú tì ẹ ṣe mọ́ sọ̀fọ̀ ìjẹ̀bú àti ìjẹ̀ṣà káàjọ wà láti pẹ́pẹ́pẹ́ la máa padà dùn ẹ̀jọ̀ màá jọ ẹnu ju ẹ̀jẹ̀ kílọ̀ lánàá. ẹ jẹ́ máa jọ ẹnu ju bá a ti ṣà lójú ẹ̀ mẹ́rin ajú tẹ̀lé ìrọ̀wọ́ kílè náà tán ẹ fọkàn ẹ balẹ̀ màá jọ ẹ lójú ṣọ́ àwọn dagun ló wà ẹni ò bá fẹ́ bìlíìsì mọ̀lá ni ò bá fẹ́ kàn jọgbọ́n o kó má fọwọ́ padà mọ́ má kó kó sí lójú she's from London. Tókunbọ̀ let me tell you the truth president yẹn ti wà needed mi ní parọ́ fún ẹ ó ti jìnnà sílé jù yes ah, ó ti jìnnà sílé jù ó yẹ kí ìwọ náà máa bẹ léwò lẹ́ẹ̀kọ̀ọ̀kan mi ò ní parọ́ fún ẹ o ọjọ́ wo ló fẹ́ wá sí nàìjíríà ok ọlọ́run á fún ẹ ṣe ọlọ́run á fún ẹ ṣe gbogbo gba bẹ́ríà náà i expect kó o wálé o wálé tí n bá dẹ̀ pé ṣe lágbo ẹ̀ ń wọ first note oní ok tí n bá pè ẹ́ aago ẹ̀wọ̀n first mail ní mọ́ mi lọ́wọ́ pẹ̀lú notwithstanding a máa retí ẹ ṣá ok o ọlọ́run á gbà fún ẹ o all right thank you. bàbá títà bàbá títà. ikọ́ lẹ́tà sáà tẹ́lẹ̀ mi wọ́n. dáadáa oṣù ó ní ọ̀rá tó fẹ́ ohun rẹ̀ ẹ̀yin ẹ̀mí dúró ìwọ ẹ̀ máa wẹ̀ ẹ̀ láyé ẹ̀ ní bọ́ọ̀mù rẹ̀ olórí kú ọ Ah. máa gbé bọ̀. you are going èmi lọ ẹ má lọ ẹ má fi inú lé ilẹ̀ yìí. àjẹbú àjẹbú you are alone for trouble. ó mà ṣe o you are a bastard. yes. if you write anything down you are in trouble. Ah! you are in ah! trouble. We have writing everything down. In front of you. In front of you. Ah! You will see me in that mirror. Listen, ọmọ àlè ni lady now. náà. Lọ́nà ìsìn. Mo kàn where láti ṣe mo wúwo ẹni náà. Chineke. Mọ̀ mẹ́ẹ̀kọ́ ló nílé yìí.